إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بك من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجي وعلى علي inú لوري àwọn أحاديث tó wà nínú ìwé 200 golden hadith from the messenger of Allah ti عبد الملك مجاهد ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí ó tẹ̀ jáde hadith ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgọ́rin olágbéyẹ̀wò láàárọ̀ insha allah ta'ala hadith number eighty one tó lọ báyìí wípé idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yusalliya rak'atayni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní hadith ti al-imam al-bukhari hadith one one six three eleven sixty three one thousand one hundred and sixty three anabi sọ ń bẹ báyìí pé idha dakhala ahadukumul masjida nígbà tí ọ̀kọ̀ọ̀kan nù yín bá wọ mọ́ṣáláṣí nígbà tí ẹnìkan nù yín tó bá wọ mọ́ṣáláṣí fàlàyà jèlès kò gbọ́dọ̀ jókòó nínú mọ́ṣáláṣí yẹn hatta yusalli raka'ataini àyàfi kò yànnà fi lára méjì. lẹ́ẹ̀kan sí ní bọ̀rọ̀kìdì ìdá ẹ̀dọ́kọ̀lá àdókòmólé masjidá nígbà tí ẹnikẹ́ni nínú yín bá wọ mọ́ṣáláṣí fàlàyà jìlis kò gbọ́dọ̀ jókòó hátà yusolli yaraka atain títí tí ó fi yẹn náà fi lára kà méjì. àlàyé rẹ̀ àkọ́kọ́ inú hadithi yìí ó ń kọ́ wa nípa nínú àwọn ẹ̀kọ́ lílo mọ́ṣáláṣí ọ̀kanú rẹ̀ tá a bá fẹ́ wọ mọ́ṣáláṣí tá a sì ní bùkátà sí jíjókòó nínú mọ́ṣáláṣí yẹn fún dí kan àbí fún omi nínú àwọn ìdí tá a fi lè jókòó ní mọ́ṣáláṣí tó lè ṣokùnfà kájókòó ọ̀kanú rẹ̀ ní intizaran lil imam lẹ́ni tó ń retí imam bóyá fẹ́ kí irun ọ̀ranyàn bóyá irun sọ̀látù subh tá à ń pè ní sọ̀látù fájírì tàbí ìrun ọ̀sán sọlátù zoro asri mẹ́kìrìbà ìbíṣá ọ̀kan náà àwọn ìrun mara àrùn ìṣá afẹ́kì níjàmá bàtà wa dé mọ́ṣáláṣí ń kọ́ fal imam lam yahdur ìmáàmù ò tí ì bẹ̀rẹ̀ wọ́n lam yukim sọlá wọn ò tí ì gbẹ̀rún dúró afẹ́ jókòó intizoran lil imam lẹ́ni tó ń retí imam tó ń dúró de imam nínú àwọn àdìtò lè mú wa jókòó nìyẹn nínú àwọn àdí tó tún lè mú wa jókòó ní mọ́ṣáláṣí òun ni pé a lè gbéra nílé wa pé a fẹ́ lọ ṣe báàdà ń bẹ a fẹ́ lọ ṣe àtúkàr a fẹ́ lọ ṣe ìrántí ọlọ́run min qira'atil Qur'ani bóyá a fẹ́ lọ ka ké Qur'an ní mọ́ṣáláṣí ni wa min adkari ukhra àbáwọn adkari míì dúnà Qur'an tó yàtọ̀ sí Qur'an àwọn eléyìí ìbéèrè wa lè wáyé pé àṣeyàn ò lè ké kuranu yàrá ẹ̀ ni ṣéyàn ò lè ké lé rẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ wípé bíi téèyàn ń gbé yẹn kò rọrùn láti ké kurani ń bẹ̀ mọ́sálá ẹnìkan tó ń gbọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ ẹni tó sì ń gbé yìí òun gan fúnra rẹ̀ tá a bá pè lólórin a ò sì wí tá a bá pè lálárí a ò sì sọ torí gbogbo ògbà yóò gbórin sí ni tí ò bá gbọ́ fújì yóò gbọ́ jùjú bí ò bá gbọ́ jùjú yóò gbọ́ hip hop oríṣiríṣi ni ò máa gbọ́ àwa sì fẹ́ kí quran afẹ́ ṣe afkar ìta alẹ́ náà ò sì ṣeé ṣe àbí ó lè jẹ́ pé a ti lọ bí iṣẹ́ níbi iṣẹ́ wa yẹn ariwo pọ̀ ń bẹ ààyè sì ń bẹ fún wa náà níbi iṣẹ́ yẹn láti ṣàfihàn a lọ ṣe sínú mọ́ṣáláṣí káyé ò lè gbà wá mi. ẹlẹ́ẹ̀kẹta nínú ìdí a lè fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ńbẹ̀ a lè fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ńbẹ̀ nínú àwọn ìdí tá a fi lè fẹ́ jókòó mọ́ṣáláṣí ni kódà a lè fi àdéhùn sí mọ́ṣáláṣí bóyá àwa àtàwọn kan lọ ọbì kan ni wọ́n wá sọ wípé mo láti pàdé gbogbo wa la kú mọ́ mọ́ṣáláṣí báyìí já lọ bá pàdé mọ́ṣáláṣí ìwọ́dé bẹ́ẹ̀ wọn ò tí dé wá fẹ́ jókòó dé wọn ń bẹ́ ò lè fà tó tó máa ṣàfikàr àtàwọn ìdí mi téèyàn fi lè fẹ́ jókòó nínú mọ́ṣáláṣí. irú àwọn nǹkan wọ̀nyí tá a bá ti fẹ́ jókòó báwọn ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wa sọ wípé ẹnìkan ò gbọ́dọ̀ jókòó lẹ́bẹ̀ẹ́ nínú mọ́ṣáláṣí àyàfi kókó yan náfìlà arákà méjì náfìlà yìí là ń pè ní tahiyatul masjid tahiyatul masjid kíkí mọ́ṣáláṣí náfìlà tá a fi ń kí mọ́ṣáláṣí eléyìí ṣe pàtàkì nǹkan ẹlẹ́ẹ̀kẹta tá a tún lè rí fayọ ń bẹ̀ tàbí tá a rí kọ́ òun náà ni pé fún gbogbo ẹni tó bá fẹ́ jókòó nínú mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ wà ní ìmọ̀ra ó gbọ́dọ̀ lálọ́ àlà kó tó wọ mọ́ṣáláṣí nítorí pé kò lè jókòó àyàfi kó yan náfìlà rákà méjì a ò sì lè yan náfìlà rákà ẹyọ kan àyàfi kó ṣe pé kí ni o àní àlò àlá lè anẹ miftaḥasọ̀lá tìlúwúdò nítorí wípé kọ́kọ́rọ́ ìrun náà làlò àlá ọlọ́run sì sọ nínú Quran nígbà tí a bá fẹ́ dìde ìdákùntùmí ìlà sọ́lá vaccine lówójú hakum ọlọ́run tẹ bá fẹ́ lọ kírun ẹ̀ṣàlọ́ àlá ní ṣókí torí àsìkò ṣùgbọ́n fàkísílù ojú akùn ẹ̀bọ ojú yín ni o ọ̀nà tí mo fẹ́ fààyàn ń bẹ̀ kí ni pé ọlọ́run ní ká ṣàlò àlà so a gbọ́dọ̀ ṣàlò àlá nígbà tá a bá ti a fẹ́ lọ jókòó á jókòó nínú mọ́ṣáláṣí yẹn ní àwọn ẹ̀kọ́ tá a rí kan bẹ̀ ni. ìbéèrè wa lè wáyé pé àwọn àsìkò ń kọ́ alẹ́ àwòkọ́ọ̀tì àwọn àsìkò kan tí wọ́n ṣe ìrun kíkí tàbí náfìlà níyàn léèwọ̀ bíi ìndẹ tòló ìṣàmùsí nígbà tí oòrùn tó bá ń yọ lọ́wọ́ wà ìndẹ gòrò bìhá àti nígbà tí oòrùn bá ń wọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà sì tún ni nígbà tí oòrùn bá kan àtàrí tá ń pè ní ọjọ́ kan rí. àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wa a ò gbọ́dọ̀ yan ń bẹ̀ torí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam sọ wípé oòrùn tó bá ń yọ láàárọ̀ ó ma ń yọ níbi ìwo láàrin ìwo méjì àṣeyìtọ́n àsìkò yìí gan sì ni àwọn tí wọ́n ń sin forí fún pé a ò gbọ́dọ̀ yànnáfílà lásìkò yìí ẹ a wàá ṣìgbọ́ o sọ pé ń yọ bí àárín ìwo méjì àṣetọ́nà ẹlòmíín rò pé ibẹ̀ lóyún ti ń yọ gangan ànábì ṣàlàyé o àwọn afọ náà sì fọ́ sí wẹ́wẹ́ o nígbà tó oòrùn bá ń yọ láàárọ̀ àṣetọ́nù yóò wá lọ dúró sí ibi tó oòrùn ti ń yọ ìwo orí rẹ̀ méjèèjì yẹn oòrùn ó wà máa gbàbẹ̀ gòkè ẹni tó bá yan náfìlà lásìkò yẹn yóò wá dàbí ẹni pé ó ń kí aṣèǹtàn so ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ṣàlàyé fún wa wípé kí a mọ̀ yan náfìlà lásìkò yẹn ṣùgbọ́n àwọn afá ṣàlàyé pé náfìlà tahiyyatul masjid là ń pè ní dawatul asbab dawatul asbab kò kán kò kán rárá nítorí pé ànábì sọ. So, anabi o sọ pé fálà ẹjìlis kò gbọ́dọ̀ jókòó hàtà yusalliya rak'atayn àyàfi koríko yẹn náà fi àràkà méjì eléyìí là ń pè ní dàwátòlá asbat kò bá àjẹgbà tó rùn ń yọ lọ́wọ́ o kò bá àjẹgbà tó rùn ń wọ́ o kò bá ọjọ́ kan rí o tó bá ti fẹ́ jókòó yóò kan tá a fẹ́ ká gbọ́ yé pé náfìlà yìí àní jókòó nítorí tàbí nítorí pọ́jọ́ kan rí káwá sọ pé àníyàn náfìlà yìí kájókòó àyàfi káyàn wallahu ta'ala a'lamu nínú àwọn ẹ̀kọ́ òun náà ni wípé inda uh, khutba nígbà tí ní yawmal jumu'ah ní ọjọ́ jímọ̀ dakhala rajulun lil masjida yawmal jumu'ati wa wajada al imama yakhtub. ماذا يفعل هل يصلي ركعتين أو يجلس آه وني أو يجلس ẹnìkan wọ mọ́ṣáláṣí ní ọjọ́ jimá ó bá ìmáàmù lẹ́ni tí ń yan útúbà tí ń ṣe kútúbà lọ́wọ́ ó bá ìmáàmù lẹ́ni tí ń ṣe kíni tí ń ṣe kútúbà lọ́wọ́ hali yusalli rak'ataini ṣé yóò yan náà fi àràkà méjì yìí ni àwọn òòyẹ́ jìlẹ̀ àbí yóò jókòó ó gbajúmọ̀ dáadáa nílẹ̀ yorùbá nígbà kan mi ò mọ̀ ní ìsinmi o wípé wọ́n máa ń sọ pé kò sí náfìlà kankan mọ́ tí màmú bá ti ń ṣe kútùbà lọ́wọ́ ká mọ̀ yẹn náfìlà eléyìí wallahu ta'ala a'lamu ó jẹ́ mọ́tò àbí ti àwọn màlìkí màlìkíyà torí pé mo gbìyànjú láti wo àwọn tíra àwọn díẹ̀ al-asmawi al-isiya al-risala. Eh, eh, um, al-akhdari asahalul madarik um, irishadu salik nígbà yẹn gbogbo wọn pátá lóòótọ́ wọn sọ wípé kéèyàn yan náfìlà tí wọn bá ti ń ṣe khutuba nínú àwọn ètí mo yẹn gbà ṣùgbọ́n ọ̀rọ̀ anábìwa muhammad sọ́lọ́lọ́hù aléwàhálì wasallam tó lálàáfíà tó sì fẹsẹ̀ rinlẹ̀ sọ wípé ìdàdákọ́lá àdúkùmù lè masjida yawma lè jùmọ̀ àti wà lè ìmáàmù yaktub falisọ́lì raka'atayni. anábì sọ́lọ́lọ́ aléwà wasallam sọ ṣáájú kí n tó túmọ̀ yẹn nínú sọ Bukhari anábì ń ṣe kútúbà lọ́wọ́ arákùnrin kan wọ mọ́ṣáláṣí wájókòó ànábì wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ o ti yan náfìlà aráka méjì olóhùn ò tí ì yan ànábì ní kó dìde kò yan náfìlà yẹn àwọn kan bá tún lọ ń sọ pé túmọ̀ rẹ̀ ni pé ànábì fẹ́ ṣàkó àwọn èèyàn ó rí ni mo ti gbọ́ lẹ́nu ẹnìkan rí bàbá kan pé wọ́n fẹ́ pé pé kódà ìmáàmù ìlú kan ni pé ànábì fẹ́ kó àwọn èèyàn ó rí ni torí páláìní ni ó fẹ́ tọrọ báárà kan fi lè fún un ní nǹkan mìíràn ní tó yẹ kó ṣe lànàbí paláṣẹ kò ṣe yẹn ṣùgbọ́n àdìs náà lẹ́ẹ̀kejì náà ń bẹ̀ ló wá wọ́n gbogbo ọ̀rọ̀ yẹn dànù pátápátá kí ládìs náà sọ ànábìíní tó ń kẹ́nìkan nínú yín tó bá wọ mọ́ṣáláṣí lóòjọ́ jimá tí ìmáàmù sì ń ṣe kútúbà lọ́wọ́ kó yá kí irun rákà méjì kó yan náfìlà rákà méjì ṣùgbọ́n kó ṣe ní fufu yẹ tánàbí sọ nìyẹn sallallahu alaihi wasallam ẹ̀rí pé tahiyatul masjid náà nù torí náà pé ìmáàmù ń ṣe kútúbà lọ́wọ́ kò dí tahiyatul masjid kò dí náfìlà rákà méjì yìí lọ́wọ́ pẹ̀lú májẹ̀mú tánàbí fi sí pé kò ṣe ní fùfú yẹ bí a ti máa ń bá ti ń ṣe kútúbà lọ́wọ́ ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé a wá sí mọ́ṣáláṣí ní àárọ̀ sọláàtù subh nuridu an nusalliya sọláàtù subha afẹ́kírun ṣubú yìí a sì tún fẹ́ yan náfìlà rọ́kà àtàlẹ́fàjìrì rákà méjì tá a máa ń yàn nígbà tí àlùfàjìrì bá yọ ẹ rí i pé àṣìṣe kan máa ń ṣẹlẹ̀ ní àwọn mọ́ṣáláṣí níbi àwọn tí wọ́n ń pèrun àwọn mu'adhin tí wọ́n bá ń pèrun wọ́n bá pèrun wọn ò ní jẹ́ kí àlùfàjìrì yọ kí wọ́n tó pèrun yẹn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ó kírun yẹn nígbà tí ti ṣe kíni tó ti yọ tán lóòótọ́ ni o wípé kíni wípé irun méjì là ń pè ní sọ̀látù sọ́bà a ó pe ẹyọ àkọ́kọ́ nígbà tí alfajiri kò tí ì yọ a ó pè ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí alfajiri ti yọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí aago ni wọ́n máa ń wò aago márùn-ún àbọ̀ la máa ń pè irun aago márùn-ún la máa ń pè irun àkọ́kọ́ aago márùn-ún àbọ̀ la ń pè irun ẹlẹ́ẹ̀kejì alifájìrì yọ o alifájìrì ò yọ mọ́ṣáláṣí míì sì ní aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní irun àkọ́kọ́ ìyẹn ńlẹ̀ yorùbá ní wí o kò dókè ọ̀yá o aago mẹ́fà okùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún làwọn máa ń pè irun ẹlẹ́ẹ̀kejì wọn ò ní ìwò bóyá alifájìrì yọ àbí kò bẹ́ẹ̀ sì ni fájírì máa ń yọ láwọn àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ní yípo ọdún kódà láwọn àsìkò kan lẹ̀ yorùbá wa yìí tí ò sí wákàtẹ́ ń bẹ̀ tí ò sí iyèméjì tó sì dájú ṣáká aago mẹ́fà yóò kọjá àṣẹjú mẹ́wàá dáadáa kálífàjírì ò tó yọ láwọn àsìkò kan a sì máa yọ láwọn àsìkò kan ní aago márùn-ún kó tó lùgàn ti yọ. àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ṣíṣọ́ ṣùgbọ́n tí mo fẹ́ fààyọ ṣáà ni pé alfajiri ti yọ àwa wá dé mọ́ṣáláṣí afẹ́ kí rọ́kà àtàlẹ́ fajiri afẹ́ yẹn fìlà rọ́kà àtàlẹ́ fajiri rọ́kà àtàlẹ́ fajiri ṣé àkọ́kọ́ yẹn tahiyatul masjid tàbá yẹn tán àwa kí rọ́kà àtàlẹ́ fajiri bẹ́ẹ̀ ni a lè ṣe bẹ́ẹ̀ tàbá dé mọ́ṣáláṣí akọ̀ yẹn fìlà rọ́kà méjì tánàbí sọ yẹn òun náà ni tahiyatul masjid lẹ́yìn náà a tún wá dìde àwa yan rọ́kà àtàlẹ́ fàjìrì lẹ́ni tó ń retí imam kó jáde láti wá kírun ọ̀ràn yẹn láti subah ẹlẹ́ẹ̀kejì a sì lè má yan mẹ́rin báwọn a lè ní èròǹgbà masjid papọ̀ mọ́ rọ́kà àtàlẹ́ táàfì yẹn náfìlà araka méjì báyìí pẹ̀lú ògo ọlọ́run nígbà tí ọ̀rọ̀ bá tún débẹ̀ ń jọ́ mi màá máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ táwọn afá onífíkì tí wọ́n sọ nípa àwọn ìran èyí tó ṣe é pé ǹjẹ́ àbí ìjọsìn tá a lè ṣe méjì papọ̀ pẹ̀lú àníyàn àmì tá a lè ṣe ìjọsìn pẹ̀lú àníyàn ìjọsìn méjì tí ó wà jẹ́ ẹyọ kan. sọ̀tòrí náà fẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ kí súbẹ̀ ó lè kí rákà méjì pẹ̀lú èròǹgbà tahiyyatul masjidi àti rak'atul fajri wallahu ta'ala a'lam gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe ṣe àlàyé rẹ̀ ní àkótán ara gbogbo wa láti gbìyànjú kárí pé a ṣe ń tànà bí sọ yìí torí pé àìmọ́ṣe rẹ̀ yóò apá kan náà àwọn àáfàá sọ wípé tahiyatul masjidi káyàn kì í ṣọ́ra yàn ṣùgbọ́n sígọ̀ tí hadithi yìí bá wá ìyẹn ni ọ̀nà tádìsì gbà wáyé pé ìdá àdákọ́lá àdúkùmọ́lé masjidá tẹ́bá ti wọ́n mọ́ṣáláṣí falá ìyẹ́jìlẹ̀ kò gbọ́dọ̀ jókòó náhàyò nìyẹn wọn alamuru alatark tọ́lá alamuru àṣẹ ní pé ká gbé nǹkan jù sílẹ̀ tá à ń pè ní wọ́n ṣe léèwọ̀ fún wa àyàfi kò yàn náà fìlà ó jẹ́ ká mọ̀ pọ́nrán ni àwọn ọ̀rọ̀ wà o táwọn afá kó wa lẹ́pọ̀rọ̀ yẹn wallahu ta'ala a'lam èyí tó wà rọ́ọ̀jẹ́ marjuh ni èyí tó wà rọ́ọ̀jì èyí tó tẹ̀wọ̀n òun ni wípé ọ̀ràn yẹn ni tahiyatul masjid ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ni eléyìí wà á hàn sí nílẹ̀ yorùbá ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tábàtì mọ́sálásí à ń jókòó nìyẹn à ń sọ̀rọ̀ àníyàn tahiyatul masjid eléyìí náà máa ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá ń ṣe ètò nínú mọ́ṣáláṣí program ẹ̀ẹ́dẹ́gbẹ́ inú mọ́ṣáláṣí láti fẹ́ ṣe tá a fẹ́ gbọ́ wá sí bóyá nínú àwẹ̀ Ramadan tàbí gbà tí èṣà àwẹ̀ àwọn èèyàn àmọ́ ń lo mọ́ṣáláṣí ń gbà mí àwọn èèyàn kan wọlé wọn máa jókòó lẹ́ni tó fẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ gbogbo wa wọ mọ́ṣáláṣí yẹn la ṣàlọ́ àlá láti yan fi láàárọ̀ ká méjì ká tó fìdílé nǹkan Ah, ká tó ṣe kíni ká tó fìdílé nǹkan kọ́lọ́wọ́n bá kí ká tó fìdílé lẹ̀ tàbí bóyá orí ṣíà ni o bóyá orí ilẹ̀ ẹlẹ̀ ni torí pé dáná bí sọ ni pé láyà jìlì ànábì wà á la mọ́lẹ̀ bóyá láyà jìlì sí àlàlẹ̀ kùrìsì bóyá láyà jìlì sí àlàlẹ̀ àrùbí mọ́sàájókòó bó jókòó sórí àga bó jókòó sílẹ̀ ẹlẹ̀ ìjókòó ni ìjókòó ń jẹ́ ìdàkànnà dàkìlàlẹ̀ masjidi tó alam ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìbéèrè kan yóò wá wáyé pé obìnrin tó wá wá mọ́ṣáláṣí láti gbọ́ kútúbà ńkọ́ àmì láti gbọ́ lẹ́kṣọ̀ ńkọ́ tí obìnrin yìí sì ń ṣe ẹ̀jẹ̀ aláàdá rẹ̀ lọ́wọ́ ó ń ṣe nǹkan oṣù she is a menstruating woman and she entered the mosque in order to listen to the lecture will she also observe this to nafla. wẹ́ irú obìnrin báyìí ṣé yóò yan nafla ara kan méjì yìí kò lè yan kí ni ìdí torí pé kò lálọ kò mọ́ kò mọ́ra kò sì la kò lè lálọ àlá ìgbà ìgbì ìyànjú tiwa tàbí àmọ̀ràn tiwa fún obìnrin bẹ́ẹ̀ ni pé yóò máa gbọ́dà nílẹ́kọ̀ọ́ yẹn níta mọ́ṣáláṣí kò ní wọnú ẹ̀ láti jókòó yóò máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn láti ìta mọ́ṣáláṣí kò ní wọnú mọ́ṣáláṣí láti jókòó gbọ́ irú ìdánilẹ́kọ̀ọ́ yẹn torí pé kò ní lè yan tahiyatul masjid idha dakhala lil masjida wallahu ta'ala a'lamu ọlọ́wọ́n ọba nìkan ní onímímọ́ abẹ́ ọlọ́wọ́n ọba kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ju bá ti ṣàlàyé lọ ètò bá a mú nínú tá a sọ ó wá látọ̀dọ̀ ọlọ́run kó má dùn wá ládàá rẹ̀ èyí tí kò bá a mú wá látọ̀dọ̀ ara wa àti ṣètọ́n kọ́lọ́n kó ṣàforíjìn rẹ̀ fún wa.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 وفي الآخرة حسنة وكنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته